àáfàá ni wanastefidu ayàtà kàyẹn suratu ali muran ayà ẹlẹ́ẹ̀keje ni àáfàá wa fẹ́ ṣàlàyé lórí rẹ̀ ó ní wanastefidu àwa fẹ́ ṣe àǹfààní mini hadhihi àyà nínú àyà yìí o iddatan fawahid àwọn àǹfààní tó pọ̀ a fẹ́ ṣe nínú àyà yìí miniha nínú rẹ̀ wujudu taarudu bayna nususu l-Qur'an wa ba'duha lil ba'd bíbẹ ìtakora nínú àwọn àyà alukurani tí atakan wọn ṣe kíni tó ń tako gbogbo àyà kurani they are not plain gbogbo wọn plain they are not ọlọ́run ti sọ pé minihu ayatun muhkamat nínú rẹ̀ àwọn àyà kan wa ukhor mutashabihat àwọn mìíràn wọn ò plain ìjọ bá sì ti plain yóò forí sọ tó kí ni ètò plain ni àríyìn dìmú báyẹn òde ni àǹfààní kejì anna hadha ata'arudu zọ̀hìrí zọ̀hìrí dájúdájú ìtakora yẹn ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ ni ìtakora tó fẹ́ ṣe kí ni tó fẹ́ jọ bẹ́ẹ̀ ìtakora yẹn kò rí bẹ́ẹ̀ gàngẹ́lẹ́ kò rí bẹ́ẹ̀ ní ti pàápàá àmọ́ ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ ni jẹ́nsáré jẹ́nsáré jù kan sí ọ suratu kọ́dírì ó ní inna anzalnahu fi laylatil kọ́dírì àwa sọ kùránì kalẹ̀ ní òru kan tí í ṣe òru laylatil kọ́dírì àbí. lẹ́yìn náà a tún wá aráyà pé àwa à ń ka kùránì fún ọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ́ àlàmúkúfin à ń kà fún ọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a wá sí díẹ̀ díẹ̀ yẹn tó wá kọ́fà twenty three years tánàbí ló láyé ìtakora ṣẹlẹ̀ àbí ìtakora nínú àríkà pé sọ kalẹ̀ ní kan náà. nínú kùránì kan náà àtúnwá aráyà níkà tó tún pọ̀ rẹ́gẹ́dẹ́ tó ń sọ pé díẹ̀díẹ̀ la sọ kalẹ̀ wanazzalnahu tanzila a sọ kalẹ̀ díẹ̀díẹ̀ gradually gradually gradually ah ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ sọ kalẹ̀ lẹ́ẹ̀kan nínú kọ́dírì ni ah ó ṣe tún wáá di oní díẹ̀díẹ̀ níta ẹlẹ́ẹ̀ sọ kalẹ̀ ní ẹ̀ẹ̀kan náà wáyé tó tún fi wáá di oní díẹ̀díẹ̀ ẹ̀ẹ̀kan náà àti díẹ̀díẹ̀ is there any contradiction? yes yes ìtakora ti wà but ìtakora yìí zọ̀hìrì ni kì í ṣe hakiki kí ló gẹ́gẹ́ zọ̀hìrì ó ní wípé kùránì sọ̀kalẹ̀ láti bẹ́tùlẹ̀ ìzà ní ọláwùlì mahfuz lẹ́ẹ̀kan náà sísan mọ̀lẹ́ ayé ibi táyà ń ṣiṣẹ́ mọ́tì ẹnu láti sánmọ̀lẹ́ ayé wá sórílẹ̀ ayé will take 23 years we have harmonized the verses the verses that appear to be contradictory are now harmonized àwọn verses tí ó jọ pé ìtakora wà nú ẹ̀ àti ṣe àti harmonize ẹ̀ wọn takora wọn mọ́ why can't you do similar thing regarding hadith bá a ṣe ṣe ń lo kò sì ṣe bẹ́ẹ̀ nu àdìsí tó bá ṣe bẹ́ẹ̀ nu àdìsí ó rí i pé the acclaimed contradiction is not a matter of reality ó rí i pé ọ̀rọ̀ pé àdìsí kan takú kinní kan kìí sọ̀rọ̀ pàápàá ọ̀rọ̀ kó fẹ́ jọ bẹ́ẹ̀ lásán ni mo kàn mú yẹn wá ní o gẹ́gẹ́ bíi pé eh, ìtọ́wò ìtọ́wò nìyẹn o ọ̀sán mọ̀ pé ìyẹn common ọ̀sán àìná sẹ́yìnà filatil kọ́dírì dájúdájú àwa la sọ ọ́ kalẹ̀ nínú kọ́dírì nínú súrọ́tù dùkán ọlọ́tútù sọ́ńbẹ̀ iná àǹzẹ́nà òfin lẹ́yìnlá tí mubarakatin ó tún ní àwa la sọ ọ́ kalẹ̀ nínú òru àlùbáríkà wíwẹ̀rẹ̀ sínú àyà míì ó ń sọ pé òun ń sọ kalẹ̀ díẹ̀díẹ̀ òun ń sọ kalẹ̀ díẹ̀díẹ̀ kódà ó tún sọ fún ànábì pé má sáré kí ló mọ̀ sáré fún we bring it to you little bit bit bit by bit là ń mú wá fún ọ wọ́n tó fi mọ kánjú látàjà lìbìhì mọ kánjú ah, ọ̀kan ló sọ̀kalẹ̀ ní in the night ọ̀kan ní ó sọ̀kalẹ̀ in bits definitely that is contradiction tó bá dé ọwọ́ aláìmọ̀kan yóò ní kùránì ṣe kí ni pọ̀ wọn a wà ní ìtakora tó jọ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ìtakora tó ṣe kí o tó jọ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ a wà pè yẹn ní àtàárùdù zọ̀hìrí dúnà hakiki àtàárùdù àzọ̀hìrí dúnà alhakiki ìtakora tó jọ bẹ́ẹ̀ lójú ni àmọ́ tí ò ṣe kí tí kò rí bẹ́ẹ̀. so nàmbà tù ní mọ́dàbí anna hadha ta'aruru zọ̀hìrì àfáà ní irú ìtakora yẹn ìtakora kó jọ bẹ́ẹ̀ ni kí ló fà á torí pé kùránì ti fèsì ọ̀rọ̀ yẹn ni ọlọ́run ní afàlàyàtà dábàrú nálẹ̀ kùránà ṣé wọn kì í ronú nípa kùránì ni wàláwó kánà mẹ́ni àìndì gbẹ́rì láàyè tó bá já sí pé sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah ni làwájàdó fìhì ìtìláfàún kẹfìrọ ẹ bá rí ìtakora torí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ so kẹ́límà ìtìláàfù ohun gangan ni ọlọ́run lò fún àtàárùdù àkíkí kẹ́límà tashabuhat lọ́lọ́run lò fún àtàárùdù àzọ̀ìrí jẹ́ gbọ́dọ̀ mi yé báwọn agasi wípé tá a bá ní ìtakora wà nù àyà kùránì ìtakora tó ṣe kí ni tó fẹ́ jọ bẹ́ẹ̀ ni àmọ́ tí kò ṣe kí ni tí kò rí bẹ́ẹ̀ àìrí bẹ́ẹ̀ rẹ̀ ló wá bí afalayatadá baru nàlẹ́ kùránì nígbà tí suratu ali imran kùránì chapter three verse seven tóun ń tọ́ka wá sí àtàárùbù zọ̀hìrì. Eh? kí aláìmọ̀kan má bàa wà lérò pé ah, àṣẹ Kùránì gan takora wọn ọlọ́run tún yà mọ́ mi ìgbà pé wò ó àtàárùdù àkíkí kò sí nú ẹ̀ o fi wá ní afàlàyàtàdàbàrúnà lè Kùránì ṣé wọn ò mọ ronú sí Kùránì ni wàláwù kánà mẹ́nà ìndẹ̀gbọ́ ẹrù láàyè tọ́ba sí pé Kùránì látọ̀dọ̀ ẹlòmíì lẹ́yìn àlọ́ òní làwájà ikhtilafan kathira wọn ìbá rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa contradiction real contradiction numerous real contradiction wọn ìbá rí nínú alukur'an aya yẹn ti fi hàn pé kò sí real contradiction nínú alukur'an tó pè é àǹtàtà bọ̀ ìlìmù tàṣàbì ọlọ́run kọ̀ fún wa láti tẹ̀lé àyà tó bá nípọn náà wàhálà ìdárun khatir èyí sì ni ìkìlọ̀ tó delicate mùwàjíhùhù lìhá ùláì tá a fẹ́ dojú ẹ̀ kọ àwọn èèyàn wọ̀nyẹn alẹ́bí iná yẹrìfà áwùnà rọ́ọ̀yà àwọn tí wọ́n ń gbé bánà. bánà àrọ lọ́wọ́ àti claim claim kini bánà kini wùjúùdù tààrùdù bẹ́ẹ̀ lè Kùránì wá sùnà àwọn tí wọ́n àwọn tí ń gbé bánà pé ìtakora wà láàrin kùránì àti hadith lè yá àgàrù káyidà shaitan kí wọ́n lè lọ wà very careful níbi ètè tẹ́mà lọ tẹ̀lé fẹ́nu wọn fàyòdìlù tẹ́mà lọ sọnù o ọlọ́run tó sọ kùránì kalẹ̀ ó ti sọ wípé àwọn àyà kan bẹ ọmọ rẹ̀ tó so wèrè kọ́ tó ga sí pé àwọn ọlọ́pọlọ pípé nìkan ni wọ́n lè gbọ́yé èèyàn mélòó àpẹẹrẹ tí mo mú wálẹ̀ kan yẹn ọ̀wọ́ yẹn nìkan èèyàn mélòó ń gbòòrò mo lè bi léèrè yẹn tó lè fún ọ lésì rẹ̀ pé bàbá ẹ dákun mo kà á nu kùránì pé ọlọ́run ló sọ kùránì kalẹ̀ ní òru kan náà mo tún wá kà wípé ànábì gba àlùkùránì fún twenty three years tó fi kúrò láyé níjọ́ tó ti dàdẹ́ bí ọlọ́run ó sì ń gba ìmí ó ń gba kùránì títí tó fi dọjọ́ ọkú rẹ ni ẹ dákun kí lè rí sáàrin yóò ní tó ń rí sí i wọ́n takura wọn nu wọ́n ní wọ́n sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n tún wá ní twenty three years kò lè mọ gútù rẹ̀ ìlẹ̀ anáhùn jáhìlù tó pa láì mọ̀kan ni. aláìmọ̀kan ni but àwọn tó study Quran wọ́n fún ọ lésì pé ọjọ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ó ti yé ọjọ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ tọ́ ọba ti wá lọ gba ìmọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ ọ̀fẹ́ tẹ̀lé fẹ́núnù o ti fẹ́ kó sínú ète èṣù nìyẹn tọ́ba sì kó sínú ète èṣù o ti sọnù nù o kókó ẹlẹ́ẹ̀kẹrin anna lẹ́dí yẹ tata bá ahadali mutasaba homolẹ́dínà imtala ati kulubuhum imtala ati kulubuhum bisaik dájúdájú àwọn tí wọ́n máa ń lo àwọn ayé onípọnà wọ̀nyẹn àwọn ni àwọn tí zaigu ti kúnnú ọkàn wọn ó ti kúnnú ọkàn wọn o pàfàrígà ti minal iman ìgbàgbọ́ sì ti kú ń ìgbàgbọ́ ó ti yọ kú ń ọkàn wọn ti ó ti wà empty of iman full of zaig empty of iman and full of derailment ní ń pè ní zaig derailment ọkàn wọn ti ó ti pa sófo níbi ìgbàgbọ́ kò sí ìgbàgbọ́ kan mọ́nú ẹ̀mí wọn mọ́ ìyẹn tó wà nú ọkàn wọn ò ní ìṣẹ́ríkù níbi ọ̀rọ̀ ọlọ́run kókó ẹlẹ́ẹ̀karùn-ún anna hadafa ha ulai ó ní pé àfojúsùn àwọn wọ̀nyẹn àwọn tí wọ́n fẹ́ máa fi ayò onípọ́nà àti àwọn àdíìsì onípọ́nà dá wàhálà alẹ́ alladhina yattabi'una al-mutashabah àwọn tí wọ́n fẹ́ máa lo àwọn al-mutashabihat èròǹgbà wọn tágẹ́ẹ̀tì wọn wọ́n wá èbìtìgá olè fìtìnà wọ́n wá wàhálà ni o ọlọ́run ó ti yanjú ọ̀rọ̀ wọn pé ń wàhálà ni wọ́n wọ́n fẹ́ dá wàhálà alẹ́ ni ìpìtìgá àlìfitìnà fi dín wọ́n fẹ́ dá wàhálà ẹ̀sìn lẹ̀ ní o fàlẹ́yìísà hadifuhum alẹ́ ìlìmù awilifiki èròǹgbà wọn kì í sọ̀rọ̀ ìmọ̀ wọn ò ní mọ̀ èròǹgbà wọn kì í sọ̀rọ̀ fíkì o ìdájọ́ ẹ̀sìn jamiu ní tẹ́ fẹ́ béèrè nípa sẹ̀ríà ẹ má béèrè lọ́wọ́ òun òun ò mọ̀ sẹ̀ríà òun ò mọ̀ sẹ̀ríà àmọ́ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa jésù òun ní ọtọ́rítì ẹ wo kẹ́límọ̀tún jahal ẹ wọ̀rọ̀ àìmọ̀ kan níbo ni sẹ̀ríà wà inú Quran inú hadisi níbo lọ́rọ̀ Jésù wà inú Qurani inú hadisi onítàn fẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà kẹ́mọ́ bí ọ léèrè yẹn àmọ́ tán fẹ́ sọ̀rọ̀ Jésù ìwọlọ́lọ́run fi rán nífi ń pèrè ní labaika di Christ in fact orúkọ burúkú ló kọ̀ ọ̀hún the word labaika di Christ ẹran mi létí ń padà sọ èyí tó fi dórúkọ orúkọ burúkú orúkọ ẹbọ ni èyí sì púrúfù ẹ fún orúkọ ẹbọ ni ó ní òun ọmọ sẹríà ó ní but when you talk of jesu òun ni òun yí ni ìbúbá lọ́gẹ́ ìwà wà tó bá jẹun nígbà tó gẹ̀ ń bẹ láyé ọwọ́ dà mélòó àwọn àmọ̀wọ́ alága ńkọ́ níbo làwọn tó fẹ́ wà àwọn Yusuf Adépọ̀jù ńkọ́ níbo làwọn tó fẹ́ wà àwọn tí wọ́n ń pè ní alálàyé àwọn náà tún ńkọ́ sáwọn náà mọ̀ ti fún tẹ̀lé bíbélì ni ẹ rí i pé ó ń proud lórí àìmọ̀ kan it's just an empty barrel that makes noise ní ọ̀rọ̀ sẹ̀rí àwọn ọ̀ma ṣùgbọ́n ọ̀rọ̀ Jésù ìwà bí o léèrè. àwọn tó mọ sẹ̀ríà ni wọ́n mọ ọrọ jésù inú quran ni ọrọ jésù wà inú quran sẹ̀ríà wà inú àdìsí sẹ̀ríà wà inú àdìsí lọ̀rọ̀ jésù wà so àwọn tó mọ sẹ̀ríà àwọn náà ni wọ́n mọ kí lọ́lọ́run sọ nípa jésù kí lànàbí sọ nípa jésù nítorí náà kì í ṣe èròǹgbà wọn ní ìmọ̀ tàbí àgbọ́yé ẹ̀sìn awìlì amọ̀lẹ́bí ìmọ̀ kì í sì ṣe èròǹgbà wọn ni pé bóyá wọn fẹ́ lo ìmọ̀ àbáwọn fẹ́ lo fíkìwù wàlá ya'maluna li salihi din wàlá ya'maluna li salihi din bal li hadimihi wọn ò sì ṣiṣẹ́ láti ṣàtúnṣe ẹ̀sìn o wọ́n fẹ́ wú ẹ̀sìn mọ́lẹ̀ ni o wọ́n fẹ́ wú ẹ̀sìn mọ́lẹ̀ ni. wàhùnà lánàá wákìfà wàhùnà lánàá wákìfà ní àyè yìí a ní ìdánidúró ráńpẹ́ wakọbula anatahadasa ankefiyati darihi ankefiyati darihi warọdi taarudi azọhiri bẹyìnà ní Qur'an wa sunna láàyè yìí afẹ́ ní pọ́s díẹ̀ ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ nípa ọ̀nà tá a gbà prevent dari tá a gbà dóòlà àti ọ̀nà tá a gbà ṣe ìdápadà ọ̀rọ̀ náà pé ìtakora wà nínú kùránì ọ̀nà tágbà dóòlà tá sì gbà fèsì ìtakora àzọ̀hìrí èyí tó fẹ́ jọ bẹ́ẹ̀ tí ó ń wáyé láàrin quran àti hadith anisallahu alayhi wa sallam fayajibu alayna anadifa alikawla biwujudi ta'arudi hakiki bayna alqur'ani wa sunnah the first step tó di dandan fún wa ká tó tiẹ̀ lè lọ ṣàlàyé irú àwọn ibi tá a ti rí àwọn ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ nínú Quran àti hadisi ká tó lọ sórí ìyún ìyẹn láfàbọ̀ sí kẹ́yìn àkọ́kọ́ fẹ́ lọ sọ̀rọ̀ ìdáàbòbò fún ẹ̀sìn wa lórí pé kò sí ìtakora tó rí bẹ́ẹ̀ láàrin Qur'an àti hadith min ayi ahadin kana mahama balagati makanatuhu irú ẹni tó rí ó sọ bẹ́ẹ̀ pẹ́ńpẹ́nu Qur'an ìbá àpẹẹrẹ láàfáà ìbá àpẹẹrẹ pásítọ̀ irú ẹni tó rí ó sọ bẹ́ẹ̀ àwọn ò fi yé pé kò sí ìtakora pàápàá kò sí ìtakora tó rí bẹ́ẹ̀ nínú Qur'an nínú hadith tàbí láàrin Qur'an àti hadith lẹ́yìn náà àá fàbọ̀ sí. Si, àwọn ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ tó ti yé á fàbọ̀ sí àwọn ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀.